Ọlájímọ̀ kí ló tẹ̀ mọ́ sọ yín. àyèmí e jẹun ní títì tí wọ́n bá délé yín mú. ṣé àti màá gbèsè fún wọn nígbà tí. àyèbá jọ́rìn náà ni ẹ gbé mi nì púpọ̀. alo alo Monday Monday <laughs> Monday Ah, kìí ṣe kìí ṣe ah tuesday ìṣẹ́gun ìwọ ló ń lo fóònù monday ah mo ti ní pé díẹ̀ ah èmi náà mí sí yín o ẹ mọ̀ mí sí yín ah ah ń dáná ẹ̀hún ah ah ohun àwọn ṣẹlẹ̀ṣẹlẹ̀ kọ́ mọ̀ ń gbọ́n ohun sẹ́yìndé gbé fóònù fún sẹ́yìndé náà àlọ́ sẹ́yìndé sẹ́yìndé lóòótọ́ ọlọ́run ṣe wo iṣẹ́ ti padà dájà lónìí náà ló òní náà ni kò ní dọ̀là òní ní dájà ẹ mọ̀ bọ̀ lájà báyìí báyìí báyìí báyìí kò sí nǹkan pàtàkì kan tẹ́mi ṣe ń bì kò ṣeun ṣe é dé ẹ bá kí gbogbo wọn lónìí ni kàlíbi òní ni mò ń làjá báyìí ah. báyìí lónìí mò ń làjá. ó ń lọ sí ibo. àlẹ́ mi ń rè kó pé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ padà lájà. ọ̀rẹ́ kò ṣé bá ti bá ẹ gẹ̀ẹ́tì ṣe síbi kí ló tún kù. àwọn èèyàn mi lájà náà ni wọ́n mí sìn mí èmi náà sì fẹ́ lọ rí wọn. ọ̀dà jìbọ̀ tó bá rí bẹ́ẹ̀ hmm, mo fẹ́ kó dúró di Sunday kí Khalid tẹ̀lé ẹ̀kọ́ náà lè fi hàn ẹ má jẹ́ kí èèyàn kankan tẹ̀lé mi níbi mo dá wá ní í dá padà náà ni. mọ. ẹ mọ kò ṣẹlẹ̀ bóyá n tà ń sọ bóyá kò yé mi ṣe rí ẹni sùúrù di Sunday bí dáàdi ṣe sọ yẹn kò sí nǹkan míì torí pé kí wọ́n lè rí nǹkan fún yín tẹ mú dání lọ ni ṣe mọ̀ pé a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. èmi ò mọ̀ pé báwọn ni n tó bá ṣe pé nǹkan tí wọ́n fún mi ni kí wọ́n fún mi ń gbà mí tí mo bá lélẹ̀ wọ́n sì fún mi ní nǹkan ń gbà mí. dadi ẹ wo èmi máa advice yín bóyá kẹ́ fi wọ́n sílẹ̀ after all wọ́n ní pé iṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ bóyá ẹ̀mí ẹlẹ́ni nǹkan tó máa fi jẹun ẹ jẹ́ kó máa lọ àbí. bẹ́ẹ̀ ni sọ́run ẹ sọ́run orí ìwọ ò tiẹ̀ pé ń tiẹ̀ kí ló ń ṣe ṣé wọ́n ló gba sílé ni onírànú jọ jàre Jímọ̀. yes. ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí tó bá tiẹ̀ máa lọ jẹ́ kó di ọ̀túnla kí wàá ti Khalid kẹ́lẹ̀ ìjọrin òun ń lọ sí kò lọ́túnla tẹ́lẹ̀. ẹ ń lọ mí fún pọ̀ ah, wàhálà yín ṣe ń pọ̀ ah, kí ló dé gan-an. Ah.